أعوذ بالله من الشيطان الرجيم إن الذين جاءوا بالحق عصبة منكم لا تحسبوه شرا شرا لكم بل هو خير لكم لكل امرئ الذي تولى كفره له عذاب عظيم أصدق الله سبحانه وتعالى إليه وفي آمال وفي سورة الجن إنني سيد أجاك تجيني أظن nínú ọ̀sùn ọ̀pá rẹ̀ ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdí ní àádọ́ta ìjọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní ìtẹ̀síwájú nínú sọ̀tì náà ilé ìgbafẹ́ gbé ní aya ẹlẹ́ẹ̀kọkànlá aya kọkànlá sí aya òun ohun tí aya mẹ́wẹ́ wáyé ó máa sọ yóò sọ nípa ha lè kásòlè éfìkì. ìṣẹ̀lẹ̀ àjáparọ́ eléyìí tí wọ́n pamọ́ ìyàwó àìṣà rọ́bì ọlọ́ọ̀dàlà àjíhá wípé sọ̀fọ́ àti mọ́àpẹ̀lú kò ṣe sùnà pẹ̀lú ẹ̀. Áyà mẹ́wàá mẹ́wẹ̀ẹ̀wá yìí áyá, ọ̀sọ̀ kalẹ̀ nípa ìṣesí ìyàwó àìṣà. radiyallahu anha nígbà tí wọ́n lẹ́kọ̀ọ́ sí náà yìí mọ́ lókò sí náà yìí wáyé látàdà àwọn àìmọ̀nàfíkì àwọn ìbẹ̀sẹ̀lú pẹ̀lú tí wọ́n ń sọ nínú ọ̀rọ̀ ìbàjẹ́ èyí tó jásí pé ìbàjẹ́ yẹn ó jẹ́ kí ọlọ́run ju àìṣẹ́ ó tún jowó ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run á sọ̀kalẹ̀ bàárọ̀ àkàhà mímọ́ tónítóní àìṣá kúrò níbi pálapàla yóò tún máa jẹ́ ìṣọ́ fún ọmọnìyàn òjijì ọlọ́run sọlọ́lọ́ àlọ́sọ́lọ́ ipò falágbèrè ọlọ́run bá wá sọnù ayà yìí wípé lọ́nà lè ta ìnàlẹ́bí náà já òun èlé òkè ọ̀hún bá sọ ń bí nǹkan ọgbẹ́ni onífìlà yìí. dájú àwọn ẹni tí wọ́n fún àdáparọ́ wá wọ́n tún bá tọ̀ ń mi nǹkan jàmáà kan ni wọ́n ó fi ẹ̀yí pé ẹni yẹn kì í ṣèyàn kan kì í ṣẹni méjì jàmáà ni wọ́n tí wọ́n mú irọ́ wá ọkàn ìjà sí wípé ẹ̀ńtọ́ ṣáájú ní èpè yìí àwọn ni abdullahi múnú kò báyìí kúrò sàlúwò èyí tó jó lórí àwọn mọ̀lẹ́kẹ̀kẹ́ nítorí pé òun ní kó ọ̀rọ̀ burúkú yìí jọ òun ní fún ọgá tí ó fi padà bọ́ sí làákàyà pátá àwọn mùsùlùmí tí wọ́n fi ń sọ. àwọn míín wá sọ pé ìtàn ẹlẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí wá rí bẹ́ẹ̀ ó di bí oṣù kan ọlọ́run wá fi padà sọ Al-Qur'ani kalẹ̀ lórí bẹ́ẹ̀ la fi rí àwọn àhàdédú lọ́pọ̀ ọwá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam nínú ẹ̀ àwọn lẹ́gbà wá alimamu Ahmad látọ̀dọ̀ Zuhri wọn ní Sa'id ibn àti Urwa àti Zubair àti Alqama ibn Waqqas حتى عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود من حديث ولا تضع عائشة رضي الله تعالى عنها جاء النبي صلى الله عليه وسلم nígbà tí àwọn tí wọ́n dàgbà parọ́ tí wọ́n parọ́ tí wọ́n pamọ́ ìyàwó Àìṣà radiyallahu anha ọlọ́run wá fọ ìyàwó Àìṣà mọ́ gbogbo àwọn ẹni ká kàálẹ̀ yẹ pátá apá ní gbogbo wọn ọdí àdásà ní ìtọ́ nípa sí ní àdéhì ha ìkọ̀kan nù wọn ni wọ́n sọ fún mi ẹgbẹ́ kan nínú ìṣẹ̀lẹ̀ yàwó àìṣà apá kan wọn ó kó gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn sínú apá kan lọ èmi wá há gbogbo ohun tí mo lọ́dọ̀ àdìkọ̀ọ̀kan nù wọn èyí tó ṣe wípé ó sọ fún mi báwá látọ̀dọ̀ yàwá Aisha radiyallahu anha àdìsù tí a wá gbà lọ́dọ̀ àwọn ẹni tàkálẹ̀ àdìsù hàn yóò sọ tí kò bá dọ́ báàbò àdìsù hàn àdìsù yìí yóò sọ tí kò bá dọ́ àwọn hadithu yẹn apákan àti apákan lódodo kí ni ṣẹlẹ̀ náà wọ́n ní yàwó àyìnṣà ọdí ọlọ́wọ́ àyíká tí ṣe yàwó ànábì sallallahu alaihi wasallam àti ṣe ọlọ́run wọ́n bá fẹ́ jáde láti ṣèrìn àjò wọ́n máa jẹ láàrin àwọn ìyàwó wọn nítorí pé gbogbo àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam gbogbo wọn ni wọ́n ká pébù láti tẹ̀lá nẹ́bí lọ́sájò ẹni tí ọfà tiẹ̀ bá jáde ìyẹn yẹ́sì ọ̀nà tí wọ́n bá kọ yẹn ẹni tó bá mú yẹ́sì òun ni ó jáde pẹ̀lá nẹ́bí sọlá alẹ́sọ́lá bí wá ń ṣàwá ní ìgbà tá nẹ́bí sọlá alẹ́sọ́lá tó bàjẹ́ yìí níbi ogun kan tó lọ jà ogun yẹn wọn sọ síbi ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n àtúnrin nínú ẹgbàá wà mí wọn náà ń pè ní gásíwátò lùmọ̀sánà àbí ká pè ní gásíwátò àlùmọ̀ ìṣíàì ogun tó wáyé alàbọ̀ lílì ní ọdún kẹfà hijrọ àwọn ajá ti pé ńgbà tí wọ́n máa jiyàn èmi ni mo mú yẹ̀sùn àyìnṣà ní sọ̀rọ̀ ọjọ́ lọ́wọ́ àyíká ní ma wá jáde pẹ̀lú ìgbésẹ̀ ọlọ́run sọ̀lá àlọ́sọ́lá lẹ́yìn ìgbà tí àyà hijabu ti sọ̀kalẹ̀ wọ́n á sì máa gbé mi sínú haúdàjì ní ilé ọ̀sán wọ́n máa ń gbé sẹ́yìn nǹkan ẹ̀gbọ́n ìgbà ni máa ń wà wọ́n tún sọ mi kalẹ̀ ń bẹ́ẹ̀ ọláwá lọ títí pa níbi pé ńgbà táwọn ìsọlá àtọlá ń parí ogun tá a pè ní gazuwatul tani al-musale àbí gazuwatul muraisiya ìgbà tá a parí ogun yẹn ẹbí sẹ́rí sallallahu àti wá súnmọ́ Madina ó tó di pé wọ́n kéde pé ìrìn àjò ti yá o tí wọ́n wá dìde ńgbà tí mo gbọ́ pé wọ́n ti ń dìde àárè pé ìrìn yá ó ní mo rìn ìyáwá yìí ṣàní sọ̀rọ̀ yìí tí mo fi tayọ omi tí àwọn sọ́jà wà gbá mo wá lọ sí bùkádà tí mo fẹ́ ṣe tán mo lọ síbi nǹkan ẹ̀gùn mi àwọn báyà mi wò báyìí ó ṣe di pé chéènì tí mo fi táyà tó ti jáko mẹ́ wọ́n á sẹ́rí padà ó ti ń lọ wá sí ènìyàn bí mo ti ń wá sí ènìyàn ni ẹni mo fẹ́ sí ó fi di pé àwọn ọ̀pọ̀lọpọ̀ náà yẹn wọ́n jẹ́ abúlé alẹ́dínlẹ̀ sánú ìrọ̀hìlónì àwọn tí wọ́n máa ń gbé kí ní ilé sọ mí ni àwọn ènìyàn dé wọ́n gbé ilé sọ àwọn gbé sórí ra fún mímí èyí tí ń fún wọn wọ́n lérò tó mọ̀ wà ń bẹ̀ ìyàwó àyìnṣà ní kí ló fà á ọlọ́run mi lè máa béèrè pé bóò lèyìn ó ṣe wà nínú ẹrù tí wọ́n gbé séèyàn ní mọ́ lọ́tọ̀ ń fi ẹ́ bẹ́ẹ̀ ìyá ní wọ̀gánà nìsáàrú níbi dáàkà ìfààfà àwọn obìnrin nígbà yẹn máa ń fúyẹ́ ẹran òbu ara wọn toróúnjẹ fẹ́lẹ́fẹ́lẹ́ náà wọ́n jẹ ìdí nìyẹn àwọn èèyàn tí wọ́n fẹ́ẹ̀ tó mẹ́wàá tí wọ́n máa ń gbé kí ní ilé sọ nìyẹn ni wọn ò fi sàpapọ̀ nígbà tí kìnìyàn fúyẹ́ gbà wọn rèé ìyá ní ìní kẹdẹrẹ ọmọbìnrin ni mí ọjọ́ orí mi kéré wọn bá gbéra fún mi yẹn lọ tírèmì fún wa mo rí tírèmì lẹ́yìn ìgbà gbogbo àwọn sọ́jà yẹn ti lọ wọn wá lọ síbi tí wọn sọ̀kalẹ̀ sí ìwọlé ìsàbí àdáyín ọlàmùjì wọn bá ké sí yẹn ìrìnkẹmìrìnkẹ dá mi lóhùn ọ̀sẹ́ni tí ń pèèyàn ọ̀sẹ́ni tí ọ̀jẹ́ pé a ah, mo ní kò burú mo bá gbèrò fífi mi sọ̀kalẹ̀ sí tẹ́lẹ̀ yẹn mo fi ṣe haúdẹ́jì mo ń lérò pé àwọn ènìyàn tí wọn bá rí mi wọn padà wá bá mi láàrin ìgbà tí mo jókòó mi tí mo sọ̀kalẹ̀ sí bóògbé ṣe ṣe fírí lójú mi nìyẹn ìyá ní ọ̀ní wọn bá fọrọ sọ̀hánàlá. ẹ má jẹ́ àgbàgbé o àwọn tí wọ́n fẹ́ gbé wọn ti gbé wọn lọ́wọ́ tí wọ́n mẹ́fẹ́ ni ilé ọ̀sán nìkan wọ́n gbé lọ. ìyá ní mo sùn. صفوان بن المعطل السلمي الزكوان رضي الله عنه قد عرس من وراء الجيش òun ti sọ kalẹ̀ lẹ́yìn àwọn sọ́jà yẹn a kì í bá a mọ̀ a lè rẹ́ni tí ìpínlẹ̀ jábọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ kóhun ṣe kí ni tó bá ta dání. amagbàgbé sọfúnni bin maafil wa sọ̀hábí àjálẹ̀ lókè ọ̀pọ̀lọpọ̀ ogun ó ti ká ìsìlámù ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ogun lọ́tẹ̀ lánàbí lọ sọlá àlùsọlá ìdáná ìlógun yìí wà òun lẹbi bọ́tàn rẹ̀ rí tí máa ń lu ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ lọ́ọ́ fẹjọ́ sùn kó máa ń lù. fóun bá gbàwẹ̀ tí wọ́n jáwé o tí wọ́n bá ti kásù bàbá ìgbà ilẹ̀ bá tó mọ̀ ní. òjijì ọlọ́run wa sọ sọ fáwọn àtẹ ọ̀bì ọlọ́run àdìgbẹ́ ẹ̀sùn tí ìyàwó ẹ̀ fi kàn ní. ọlọ́run olù wọ́n bá fẹ́ kírun súrà méjì nìta lẹ́yìn fàtíà tí ẹ bá ti ka sóra kẹkẹ tó torí mi sí ní bùkátà dóge máa lù ní àbíjọ ọlọ́run ni wọ́n ní máa ka sóra kan ìkejì ó jẹ́ tó ń jáwé ọlọ́run ọjà wẹ̀rẹ̀ òun ò sì tìǹẹ́rì òun sì tó sí ìwò múrí kó dùn gbà tó ń padà fẹ́ yà wà láàyè yóò á lóun gbà wẹ̀ kan àwẹ̀ nìyí fi máa ń jáwé àwẹ̀ wọlọ́lọ́gbà àwẹ̀ súnmẹ̀ lè sáwẹ̀ ọ̀rẹ́ yẹn akẹ́jáwẹ̀ ni à òṣìṣẹ́ ọlọ́run náà bá pò sí ilé obìnrin kẹ́kẹ́ ọgbọ́dọ̀ gba rẹ̀ tọ́pọ̀ ẹ̀ tẹ̀sí wà lára ni àti pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ẹ̀rí gbọ́kàn rẹ̀ bìrẹ̀ kejì kódà ẹ̀kẹ́ sáwà nǹkan ó ní bílẹ̀ ọmọ ọ̀kásùbá níbẹ̀ ó ní ìṣesí fámílì àwọn nìyẹn pẹ̀lú sí agbára hmm. wọ́n ti ń débi wáyà yẹn ni tó pẹ̀lú sí agbára pẹ̀lú sí agbára eléyìí tá a máa ń ṣe láàbà jí báyìí òdìlẹ̀ ọmọkó tó di fàájì wọ́n ti dìbí wáyà yẹn àwọn nẹ́fílà ìwáyà kan máa bọ́ sí bíbà ìfà tó pẹ̀lú sí agbára yẹn òun ni wọ́n máa ń fa tó wọn ní tawúrẹ́ àtìgbà tílẹ̀ bá tó mọ́ lóbi jáde pé ńgbà tí ọ̀pá ọ̀nà ọmọ àpẹl àtúlámi رضي الله عنه. ní àgbàkùwárì ìgbà tí ó kọjá níbi tí ìyá wa wà radiyallahu anha ẹ̀ẹ́ ó kọjá níbi tí ìyá wa wà ẹ́ tètè máa dé nígbà tẹ́fẹ́ máa yẹn ẹ́ fi máa dé bọ́rọ̀ ẹ́ ó ní ó ní àfá wa padà rí sàwádà ìsáni náà ibì dúdú èèyàn kan tó sùn lókèrè ó ní bó ti wá bá mi nìyẹn àrọ́fà ní ṣínẹ̀rọ̀ ààrì ọmọ mi nígbà tó mi nítorí pé sọ̀fúánù yìí ọjọ́ ẹni tí ì máa ń rí mi tẹ́lẹ̀ tó di pé àwọn lo hijab wọ́n ni mo wá padà tají pẹ̀lú qalu inna lillahi wa inna ilayhi raji'un èyí tí Eh, arákùnrin yìí sọ ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ mo ṣe dajìlì bá gbogbo ojú mi nìyẹn ìyàwó Àìṣà radiyallahu anha ó ní ma kallamani kalima ó ní Safwan ibn Mu'attal ọ̀yà yẹn ọ̀wọ́ níbẹ̀ yẹn àbíbì kan bí i wọ́n ní kò bá mi sọ gbólóhùn kan ẹ̀sùn mọ́ra ni ọ̀ lórí ilẹ̀ pariwo kẹta ọ̀ wọ́n ní kò bá mi sọ gbólóhùn kan wọ́n la sẹ́mi àìsùnmí ìhùkẹ́lmá ní ìdẹ̀gbọ́ gbólóhùn kankan lọ́dọ̀ rẹ̀ rárá òkú gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un eléyìí tó wí mo ti mọ gbọ́ lásán náà nìyẹn tó fi padà sọ nǹkan ẹ̀gbọ́n rẹ̀ sọ̀kalẹ̀ lọ́dọ̀ mi wọ́n máa wá gùn nǹkan ẹ̀gùn yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi nǹkan ẹ̀gùn ni ó ń fà mí lọ ẹni tí ó parẹ́ parẹ́ yàwá Aisha ní sọ̀rọ̀ yẹn o níbi ìṣesí ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀wà rẹ̀ ni tó gbé ọ̀rọ̀ búrú níbẹ̀ yẹn ọ̀rọ̀ fi ah sọ̀fàdùn mọ̀ ó ti dẹ́ nǹkan wò lára ìyàwó ń ṣe ọlọ́run ẹni tó ru ẹrù ọ̀rọ̀ àgbákò yìí jù òun náà ni Abdullahi ibn Ubay ibn Salul yálà wá dé Madina ọba rẹ̀ mi nígbà tá a dé Madina ní odidi oṣù kan àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn káàkiri pé áà ah, Sọ̀fán ibn Mu'attal ó ti dẹ́ nǹkan wò lára ìyàwó ń tẹ́ ọlọ́run o ìyá ní àwọn òsì fúra pé nǹkan kan ṣẹlẹ̀ ẹ̀rì pé àwọn Yorùbá náà máa ń sọ pé ọlọ́rọ̀ àbẹ̀tí di ìyá láwọn ọmọ gangan wọ́n ní ṣùgbọ́n iyèméjì ń mú àwọn níbi àìgbádùn tí ń ṣe àwọn ìyá ní iyèméjì mú mi jẹ́kẹ́ ń dàrú mọ́ mi lẹ́mìí ẹ lọ wá bẹ́ẹ̀ sì ṣe kí níyà ni ọ̀tẹ́ ẹ̀dá ìfìdí ṣe kí ló ṣe ohun yẹn wúlò jẹlé tí wọ́n máa ní ìṣẹ́jú ìṣẹ́jú kọ̀ọ̀kan lọ ó ní mo fẹ́ rí i pé òjíṣẹ́ ọlọ́run sọlá àdìọ́sọlá àìgbádùn mi ti gbádùn yàn mi rí kí òjíṣẹ́ ọlọ́run ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú mi kí ó sì máa kí mi pé bó ló ṣe ṣe ọ́ ó ti ṣe bá rẹ̀ mo kàn rí wípé òjíṣẹ́ ọlọ́run bá ti wá wọlé bá mi yọ àwọn tí ó sọ lásán náà ní pé kẹfà tí ipò <laughs> ọba ohun tí ó wí nìyẹn ẹgbẹ́ olóṣèṣe àwọn tí ó kàn sọ nìyẹn pẹ̀lẹ́kùtù tí máa ń ṣe pẹ̀lú òun tí wọ́n máa ti fẹ́ gbẹ́yìn ní dùn ọ́ bí báyìí ní rọ́ ìṣẹ́ ọlọ́run ò ṣe ó nìyẹn ó ń dá iyèméjì sí òun ní ìròrí ìyá ní ní òdẹ̀dẹ̀ wá fúra pé aburú kàwáyé títí mo fi padà jáde lẹ́yìn bàtàrà mi ṣe dáadáa díẹ̀. nígbà mo wá jáde lóbìnrin kan jáde pẹ̀lú mi wọ́n ń pè ní ọmọ mista láti lọ síbi tí a ti máa ń lọ sí mọ̀sẹ̀. ìyá ní àyè sì jáde òru sóòru là sábà máa ń jáde lọ sí ìgbọ̀nsẹ̀ abáfẹ́ yàgbẹ́ nǹkan kan wọ́n ní kó tó di pé àwọn padà ní tọ́lẹ̀tì nítòsí ilé àwọn wọ́n ní ìyá ní ọ̀rọ̀ wa nígbà ní bí ọ̀rọ̀ àwọn lábáwá àkọ́kọ́ náà ni wọ́n bá fẹ́ sí ìgbọ̀nsẹ̀ wọ́n á fẹ́ lọ sínú gbóni wọ́n ní àwa máa ń ní sùtá pẹ̀lú tọ́lẹ́tì wà nílé àìfẹ́ ó lè mi àti ọmọ mr hasan jáde lọ ìyẹn tẹ̀ jẹ́ bíntu abiré bẹ̀rẹ̀lọ́mọ tọ́lé abdulmanat ìyá tẹ̀ ní ibnatu sak bùnà amir lọ́jẹ́ kálá ti abibakar àbúrò ìyá lọ́jẹ́ fún abakar siddiq radiyallahu anhu ọmọ ọmọ rẹ̀ tí ń ṣe mr hood bọ́nà òsáàsá bọ́nà ọ̀dáàd bọ́nà lẹ́mọ̀tọ́lẹ̀ ọlọ́àsá ń lọ èmi àti múnátù àbíọ́rẹ́ ènìyàn tí ìsẹ́yìn mẹ́sọ̀ nígbàtà parí ìwọ̀n táwọn lọ́ọ̀sẹ̀ yẹn ni pé àwọn ti ṣègbọ̀nsẹ̀ táwọn fẹ́ máa darí lọ́lẹ́ ó ní bó ṣe di pé mú mi sọ yẹn nípa kọsẹ̀ nípa sọ fọ́ yẹn lẹ́sẹ̀ ẹ̀rí nìyẹn yìí pé àkàsọ àwọn ẹni àkọ́kọ́ lóbìnrin máa ń wọlé. èyí tá a sọ pé ó ṣe pé pípọ̀ náà àwọn ọmọ wa aláìní kan ṣe tí wọ́n sì mọ̀ yé lórí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala pàṣẹ ìdìnnà ìdásọwọ́lẹ̀ obìnrin ṣùgbọ́n lílo sọ́ọ̀sì ìdájọ́ ẹ̀sìn mi ló wọ́n tó mú wa. wá láwọn ìwọ sọ́ọ̀sì. aṣọ òun náà ni wọn ò rí láwọ́lẹ̀ torí tí wọ́n bá dáṣọ yẹn wọlé bí sẹ̀rí àti sọ ànímọ̀ tó wọn wọ́ sọ. àfi jìbì báàbò yẹn wọ́n bá dójú gbolè yẹn ọ̀sẹ̀ wọn odidi ìgbọ́n kan nígbà tó bá dé ojúgun tán àyìn náà ti mọ̀ tó wa ọ̀fìn ẹ̀yìn pé lẹ́yìn ni ẹ̀yìn ó torí bí kan báyìí bóò lẹ́sẹ̀ wá mọ̀ pé obìnrin ní wọ sọ́ọ̀sì àbí ọ̀wọ̀ ẹ wọ́n lọ sí rẹ̀ mọ́ ẹ fi gbogbo ni mo ń tẹnu mọ́ pé kásọ̀rọ̀ àti mọ̀dárí sú ọ̀kọ́lá ti kẹ́kọ̀ọ́ ilé kíkú ti pọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba kéré ọjọ́ nǹkan ti ń ba nínú jẹ́ pípọ̀ sí ọlọ́pàá àwọn ọmọ tó ń wáyé kí ó yàn kò gbádùn rárá yàtọ̀ síta rẹ̀ ẹ̀fọ́rí àti nínú àtibà kò gbádùn amúnigbó ni sì ní pípa wọn ẹ̀rìn ẹ̀bí ẹ̀ èyí kí wọn èyí múra dáadáa wọn wo fíìmù rárá ló pé sí wọn lá àná wọn sì lọ ilé kéwú aláìkọ̀yáwá náà bí òṣèré ẹ̀yìn náà lọ́wọ́ rẹ̀. lánàá kọ́lá ti ní mọ̀dáàrí sú àtàkùn àti tẹ́kùwà nígbà táwa fi kéwú báyìí ìgbólé kéwú tó wà bóyá ló ju mẹ́ta lọ ọgbàjúmọ̀ nǹkan kan fà ìléyà àti bàbá odò àbíyè kò lè jẹ́ yọ mẹ́ta yẹn lọ gbogbo àwọn ilé kéwú yòókù bá kò lè àná ìwé kò lè àwọn ló pé wọ́n fi yẹ̀ àwa sì nínú àwọn àkọ́kọ́ làwa wà títọ́ sẹ̀tì rí nínú àwọn tó lè kóra wọn sínú àwọn ẹni àkọ́kọ́ làwa wọn bá dálẹ̀ létí sèṣe èmi sì bẹ̀rẹ̀ létí náà ìgbà yẹn lè kéwú kéré gbọ́dọ̀ rọ̀ ọlọ́run ọba kọ̀ kódà tó bá yẹ pé bí àwọn tí ń kọ́ yẹn ń yẹn tí èsì pé bọ́yá wọ́n jẹ́ àṣìṣùnà irúfẹ́ àwọn èèyàn wọn tó wà ń ká àwọn èèyàn nísìn ọlọ́mọkàn bá àwọn ọmọdé kí owó ṣe ilé àtàfi ṣẹlẹ̀ àwọn tí ń kọ́ ọmọ nísìn àwọn tó gbọ́ súnmọ́ yìí wọ́n jáde tí wọ́n fún ní pẹ́ẹ́sì ẹlòmíín ní dèjì ẹlòmíín ní masters nínú kéwù ẹlòmíín ní phd nínú kéwù àdáyé àti ìránnú rẹ̀ rárá lára àwọn ọmọdé kéwù tó kí ni màálù ṣe àjẹmí ta fẹ́ kí ni báyìí àwọn ọmọ mọ́tò yẹn ọ̀sẹ̀ sí mọ́rọ̀fẹ́ ha níbi aṣọ àdáwọ́lẹ̀ rẹ̀ tó báyìí aṣọ yẹn balẹ̀ nìyẹn àti tásọ̀ bá balẹ̀ bóòlù ti fẹ́ gbìyànjú rẹ̀ tó pọ̀sẹ̀ báyìí mo tó sọ náà ní pípẹ́ àyínsà ní sọ nípa ọmọ tí mo bí má pò fò ah, فقلت لها يا عائشة المزكاة بئس ما قلت أما تربي لتطلقه قال يا تسبين رجلا شهد بدرا ẹni tó jagun bá dárì ló ń lọ sọ pé kòkó ó ní àìhàntà ẹ àìsà ọ̀gbọ́n tọmọ bí sọ lójú ọmọ wíbẹ̀ wọ́n á ní ọ̀dà ìyá mínísítọ̀ kí lọmọ sọ níbẹ̀ ni ọba fún mi lérò pé wọ́n mà ní sọ̀fọ́ àrùn tó gbé ọ níjó ní yìí ọwọ́ ní nǹkan papọ̀. ìyá ní àmọ́ bí táwọn kò ti lọ lára àwọn tẹ́lẹ̀ ọba di nixu wọ́n ń pèké mẹ́ta ní nixu nixu ni àìsàn tó padà báyìísàn yẹn ti tún padà nìyẹn ó tún wá lé ah. nígbà wọn apàdà sílé mi òṣìṣẹ́ ọlọ́run wa wọlé bá sálámù ó tún ṣe bí ìṣe rẹ̀ kẹfà tí í kún bọ́ọ̀ ló ti ṣe à óò kí ni wọ́n bá ní sọ àmì mọ́ àti nǹkan ṣe òjò ń bọ́ gbà ọ́ ìjọba sádélé yọ sá tí ó yọ sílẹ̀ tí ó kún fún yà kódà tí wàá sá yọ̀ǹda fún mi lọ bá yàtọ̀ bàbá mi sáà. ẹ̀rí ìyá láwọn bí lọ́wọ́ ànábì sọ̀lá àdàsọ́lá àwọn bá yọ̀dà rẹ̀ wọ́n ní ìyá ní ọdún pàtó mo fi sọ bẹ́ẹ̀ ni pé láti lọ mọ àrídájú ìròyìn yẹn òun mọ̀ pé àti bàbá òun ọ̀tá ní ìparọ́ kò ṣe mọ́mí dájú sí ilé ẹ̀gbọ́n kan jíṣẹ́ ọlọ́run fáyọ̀ ọ̀dà fún mi lọ bá yá àti bàbá mi ní mami ò máa mi ò kí ló dáwọn èèyàn ń sọ wọn ń sọ yìí náà ìyá dáadáa àwa ti pa àwọn ọ̀yá mi tí wọ́n láwọn ọ̀tẹ̀lẹ̀ ọmọ lọ́lé ọkọ ni wọ́n da wàhálà lẹ́nu ẹ̀fẹ́ kí ni ìyàwó àti ìwò rẹ̀ jáde ní àìbò lẹ́yà wọ́n mọ̀ mi àwí ni àlẹ́ yìí ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ wallahi ọ̀pọ̀lọ́ ń búra ọ̀ àlàkọ̀lámà káàní tí máa àtọ̀kọ̀ tún ọ̀gbí ẹ̀tàn àìdàrọ̀ ìṣẹ̀lẹ̀ yóò ṣègbò ha kíkiri nígbà tó já sí pé ìyàwó kan wà tójú rẹ̀ ń kọ́ yànnàyànnà tó rẹwà bó ti fáyìn ìyá ọmọ tó ròyìn ọmọ ẹ̀ ọ́ tó wá wà lọ́dọ̀ ọkùnrin kan tọkùnrin yẹn wá nífẹ̀ẹ́ rẹ̀ gan-an wọn là hà sọ̀rọ̀ ayé ọ̀ ṣíṣe tún láwọn orogún ilẹ̀ àtìkáàrí ní àlẹ́ yìí hà àti kí láwọn ọ̀rọ̀ báyìí pọ̀ lórí ẹ̀ ẹ mọ̀ pé ìtùnú kẹ́niyẹ́ ìyàwó ẹ̀ ń ṣàbí ọkùnrin sùkàrà mọ́ ìyàwó lẹ́wí wọ́n wí ní iwu tí ìyá fẹ́ mọ̀ wọ́n ti mọ̀ pé ókè máa ń náà ẹ gbọ́ ẹ mọ̀ pé ìyá ọ̀la kìíní ẹ mọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n wí ní ó ti hẹ̀ pé ìyá náà gbọ́ ìyàwó ayẹ́ ṣàbàzọ̀ pé ṣùgbọ́nàwà ń ké mọ̀ pé mọ́mí àwọn èèyàn ti sọ̀rọ̀ yẹn tó tọ́ ìyàwó ayẹ́ ṣàbàzọ̀ sọ̀rọ̀ kéèkì gbogbo ẹkún lóru yẹn sílẹ̀ fi mọ́ omi jẹ́ ò dákẹ́ nípa nǹkan ní gbogbo kí n létí ìró ọ̀run sójú ìtumọ̀ ẹni pé méjì tilẹ̀ fi mọ́ ìsúnkún ìyá wa ń ṣàmìyàn òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àrẹ ọ̀sọ̀lá wọ́n pe Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu wọ́n pe Usama ibn Zaid radiyallahu ta'ala anhu nígbà tí wàá yóò sì ti dé ẹ̀sọ́ ẹ̀ má bàa bá sọ́kó sùn ká lọ lórí ìṣẹ̀lẹ̀ yẹn wọ́n à yóò wá lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀jẹ̀ akéwú mẹ́rin àfa àti yẹlẹ̀ wọ̀ ọ̀pàrọ̀ ni bẹ́ẹ̀ ni ọmọ mi tún tún pè àfa àti yẹlẹ̀ wọ̀ ọ̀pàrọ̀ ni omi níwò àbẹ́là lọ́tàn ìkéde ọmọ gẹ́gẹ́ lókun ìgbà tábìlà Muhammad sallallahu alaihi wasallam káwọn náà mọ̀ kọ̀kọ̀ àfi wọn tọ́lọ̀ ń bá fi hàn wọn. oṣù kẹlọ́mà ti lọ odidi ń tẹ ọlọ́run ọ̀mà mọ́ wọn àpò ìtẹ̀lẹ̀ yẹn. wọn ò fi bí ẹ̀ múlẹ̀ pé yàwó àwọn sì ń kẹ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n kí ni pàtó ìtẹ̀lẹ̀ yẹn hàn. bí adáńdẹ́bẹ̀ ọ̀wá ti mọ bí nǹkan pamọ́ sí láì kani wọn ló ń tọ̀ ó sì dábìlì ẹ àwọn òbílà àwọn wà sọlọ níbi ìmọ̀ tó ṣe fáàmì bí ọmọ téèyàn tẹ́lẹ̀ ọmọ òun ni mọ ọkọkọ owó tààrí mọta lójì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí lójú kílò gbogbo rẹ̀ wá yóò tètè wá òun ló fà ìṣesí òṣìṣẹ́ Ọlọ́run sọlá rẹ sọlá mi pé ìgbà tó wà yóò wà wọn á béèrè ìmọ̀ràn lọ́dọ̀ àwọn afáwa méjèèjì àtọ̀hún pípa tó rí wọn tún kéré tó láti kéré bẹ́ẹ̀. ẹ̀rí pé nù tàlímù ìmùtàlẹ́ ọ̀rí ìtọ̀tà àlò ti àlìmáàmù tàbímọ́jì tí ẹ̀yìn ọmọ kí wá ti ké. a rí a sọ fún wa pé èèyàn tó pé lẹ́ni tó rí rẹ̀ pé tuntun máa ń gbà wọ́n ààbò èèyàn lẹ́ni torí rẹ̀ pé tí ì gbàmọ̀ rẹ̀ ààbò èèyàn lẹ́ni tí ń gbàmọ̀ rẹ̀ torí tí ò wá pé ṣùgbọ́n dídí èèyàn òun lẹ́ni torí ẹ̀ pé kò tó wá gbàmọ̀ lọ́rẹ́ ń fẹ́ràn bá ti yẹn nìyẹn. ẹ wá wo bí làákàyè òjíṣẹ́ ọlọ́run ṣe kí ju ti gbogbo ayé lọ ọmọ àdáyé àwọn tí wọ́n kéré wọ́n kéré jọjọ lọ́jọ́ orí ìjíṣẹ́ ọlọ́run tún ṣe ṣáwọ́rà pẹ̀lú àwọn ìmọ̀ràn nípa ara ilé ìṣẹ̀lẹ̀ ìyàwó mi kílẹ̀ ò bá ṣe ẹgbẹ́ ọmọ kí wọ́n gbọ́dọ̀ wá rí sí ojú mi máa lọ tó àṣírí àpá níta ká oníbà ìṣẹ̀lẹ̀ ń ara lé ní kílẹ̀ rí ọwọ́ àti mú àṣírárù kan wá bọ́ tàbí à ìbámu tí ń ṣe mú ṣe wà ṣe sọmọ tó dáadáa. Olùjá ti fẹ́ ni tí ìyún agbámọ̀ràn yẹn ó gbọ́dọ̀ jẹ́ ni ọlọ́run. Yóò ní payọ̀ ọlọ́run, yóò ní sọlá. Orí ìlú oṣù pé tí òfin ní sí yẹn darí. Àwọn ẹni ọlọ́run méjì àwọn ìlànà ìṣòlá àṣọlá ń béèrè ìmọ̀ràn wọn. Ìyá wa ìṣà ọbẹ̀ lọ́wọ́ àdìhà. Ilẹ̀ òṣà máa mọ Zaid ọ̀tẹ̀ ìmọ̀ràn tó ń fà nẹ́bí sọ̀lá rẹ̀ sọ̀lá ẹ̀kẹ́ ó ní àà ọkọ̀ mọ́bìsí ọlọ́run ilé ìdí ya ìlànà ìgbàwọ́ àti àà ìyàwó lè ṣe ránu àti pẹ̀lú ọdọ́gbọ̀n nínú ẹ̀mí rẹ̀ láwọn nínú ẹ̀lú wọ́n ó ti ní ìfẹ́ ara lé òdìjẹ́ lọ́dún kò sọ́sìkò kan sì ránu ẹ̀rí káwọn nílò ìṣiṣẹ́ ọlọ́run ọdún wọn àhùrù ìyá tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa yìí ẹwú ẹ̀ ní ọlá náà àlàmọ́ ilá kẹrọ àwọn ọmọ kẹkẹ ń pa ìyá dáadáa yìí rírí náà lọ ìwà àlè ìmọ̀ àbí ìtọ́lẹ̀ rọ́jì ọlọ́wà àwọn nílò ìṣiṣẹ́ ọlọ́run èyí ti tẹ́ dára yín láàmú lórí ọ̀rọ̀ obìnrin ẹ̀yọ́ wọ́n ló kẹ́ àbí ẹgbẹ́ yìí ti lọ wà lè lọ́wọ́ fún ọmọ náà ọ̀nìṣà ìwà àkẹ́kẹ́ àwọn obìnrin pọ̀ wọn ò sọ pé ara tẹ̀ lábì láti ẹ̀ lẹ́sìn ò lè dùn bóyá wáyé kà láéláé. ọ̀rọ̀ yìí ò tí ì yé òun làwọn fẹ́ fi ń parọ́ ẹtí ọ̀yẹ́ kí wọ́n pa. ìdí náà ló fà á nígbà tí ìjọba fẹ́ yí kan àfọwọ́ alẹ́ mi àti ìtọ́lù pé obìnrin yẹn gbàgbé ọ̀rọ̀ àìrọ̀ lélẹ̀ ọlọ́ọ̀hì ọ̀rọ̀ mo sọ pé wọ́n lọ́ọ̀hì ọ̀rọ̀ obìnrin yẹn gbàgbé ọ̀rọ̀ fún kẹ́hìn. àwọn ẹni ọlọ́run ti sọ wọn ti sànú wọn ẹ yàtọ̀ sáwà ọ̀dọ́dẹ́dà kádàrà pé sẹ́lẹ̀ wákàtí jàmàlẹ́ ọ̀sẹ̀lẹ̀ fíyàwó jáde pẹ̀lú bísíkì kódà kò sákòólẹ̀ tó lálàáfíà pé àdìsẹ́mìyàn wà ní ẹ̀bí ìyàwó àìsàn ọ̀dọ̀ ọlọ́ọ̀tàrà nìhá ńlọ́ọ̀tẹ̀ jáde àwọn náà ń dáàbò bo kí wàhálà máa ṣẹlẹ̀ pẹ̀lú ìgbà tó wà nù ìròrí wọn ìṣèhájò mo ni wọ́n fi jáde ń jọyìn wọn ò sì mọ̀ pé yóò padà di wàhálà àti nǹkan tí wọ́n ti gbàgbé tó ti sọ́lọ́n sọ fún ọ tẹ́lẹ̀ pé má jáde bó lọ́rọ̀ ó ṣe rí àyè báyìí ìjẹ bẹ́ẹ̀ sì níbi tí wọ́n dá wọn dúró sí ìgbà yìí. olùdíjá ti wí pé ìjẹlẹ ni ògùn mọ́yà ẹ̀kọ́ bá jáde pé ń bínú ẹnìkan ó yẹ kó máa bá bínú yẹn lọ pé wọ́n bá lè gbà sí ti kọjá sí. ìgbà tó padà di pé wọ́n padà gé ẹsẹ̀ ràkúnmí wọ́n jọ́ ní tí wọ́n padà kúlé. àkọlẹ̀ fi díẹ̀ múlẹ̀ pé ìyáwó àyíṣà máa sunkún ti gbogbo ìjáàbò wọn tutù tí wọ́n máa fún un ní ojú jáde fẹ́ báyìí. lẹ́ni tó àkọọ́lẹ̀ kan tó dá láàfíà pé ọ̀rọ̀ tí àlè ìsọ́jọ́ yìí ń bẹ lẹ́mìí wọn tó fi dàsìkò sọ ẹ kó di olórí náà sọ pé náà kí kò sí àwọn iṣẹ́ àkẹ́wà pẹ̀lú àwọn ẹni wọn sọ pé ah, àwọn tí ń pa láṣẹ yìí a bá fi wọ́n lẹ̀ ní wọ́n sì máa pa lọ́dún má jà wò rẹ̀ ẹ̀já sì tètè sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ lómi náà ẹ̀dẹ́gbẹ́ náà wọ́n tó pa kì í ṣe káàdì kò sí pé lẹ́yìn ọ̀rẹ́ yóò padà ní mẹ́sẹ̀ẹ́sì náà wọ́n ti gbà lára lórí pé kò sí wà ayé tẹ̀sán tó sọ̀kalẹ̀ nítorí pé mo pẹ̀lú kẹ́kọ̀ọ́ sí láàrin yẹn pé ọ̀rọ̀ tí alẹ́gbàgbé sàn lọ́dẹ̀ ọlọ́run àti tó ń fún ànẹ́gbẹ̀ ní mọ́rin ìjà orí òṣìṣẹ́ ọlọ́run àmì ìdọ́jẹ́ kí lọ́rùn àlẹ́ ìjà ọlọ́run fún wọn náà ẹ̀mẹ́sà sí wa ẹ̀sí àwọn kó ló sì máa fi sínú ààrẹ lórí obìnrin ẹyọ kan ṣùgbọ́n tó bá di àjíjáríà ẹrú rẹ̀ lóbìnrin tó sọ tí kò tó kúrò sára yóò sọ pàtó ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí bó ṣe rí fún wa yóò sọ̀rọ̀ lọ́gbọ́n pa rẹ̀ kó ìjọ ọlọ́run ti ké sí bàríra ni alágbàgbé bàríra lọ́ọ̀dì ọlọ́run ló jẹ́ ọmọ àwa ètò fún tani ọ fún òbí ọmọ àwa ètò fún tani ọ fún òbí ọdún òbí ètò lọ́fẹ́ bá ríra ìgbà tó di pé àwa ń ṣàpadà san owó ìtúlẹ̀ bá ríra nígbà ìlà dọ̀mọ́lúwàbí bí bá ríra ti ta tán nìyẹn ó ní ó ní sẹ́ ìbí ọ̀fẹ́ wọ̀tọ̀ jẹ́ rúmọ́ ìrújọ ní bá tẹ́lẹ̀ mùkíyìsù bẹ̀rẹ̀ sí sunkún káàkiri gbogbo mọ̀dínà gbogbo ọmọ rẹ̀ báyìí nǹkan tó fi dé ó wá lọ bójútó ọlọ́run pé bá ń bẹ́ ẹrú ìyàwó rẹ̀ sọ̀rọ̀ tó má sí báyìí mo fẹ́ràn bàrírà ìdíjọ́ ọlọ́run bẹ́ẹ̀ lọ bá bàrírà pé bàrírà ó ní àwọn tí ìfẹ́ ní kéde tó ń tìfẹ́ ó fẹ́ràn rẹ̀ ní wọn ọgbà àríra ni ọdájú ká gbà àlẹ́bí sọ̀rọ̀ láti aláwa kẹ́ sí bàríra bàríra tó orí kìíní kan sí ọjẹ́ mo tó lè ṣe bí èméjì ń ba ìyàwó ayé bàríra nílò òbíṣẹ́ ọlọ́run ìfẹ́ tó gbé òdìdí pẹ̀lú òtítọ́ bọ́ra mo bá tẹ̀ rí nkẹ̀kẹ́ lára rẹ̀ á ah! nkẹ́ tí mo lè fojú fò ohun tí mo wá rí lára ẹ̀ gan ló ti á ṣe jù àwọn ibi járíyà ọjọ́ ọmọdé wọn ni àdéhùn tó sí ìlọ́jọ́ lórí. Àná ó fi ẹ̀kú bà ríra ìṣẹ̀gbẹ́ ìyàwó àìsàn owó lẹ̀ jẹ́rú lẹ̀ ní. Ìlọ́jọ́ lórí. Àná ẹ̀mú a ní àjẹ́ ní àìsàn. Kí ni èlùbọ́ ẹ̀yà àwùjọ? Tí wọ́n ní tí wọ́n lọ sá, ẹ mọ̀ fún àwọn ewúrẹ́ láìsí lá fún mi láfún tí wọ́n lọ sá tí wọ́n ní kó máa sọ yóò sùn gbàgbé rẹ̀ níbi tíjọba ń kéèyàn lágbára dé ìyàwó sùn gbàgbé wọ́n bá sùn gbàgbé máa ọ̀tá àti dàjínú ọ̀tá àti lọ àwọn ewúrẹ́ tí ń jẹ káàkiri ọ̀padà àjẹ gbogbo láfúnná wọ́n padà máa béèrè pé tó àìsà láfúnná ní ìkọjọ́ ti kọ́kọ́ à èmi ti sun àwọn ẹrẹ́ ti jẹ gbogbo ẹ̀ wọ́n bá mọ nǹkan kí ń pàyà wá ìsàmì kan mọ̀ pa rẹ̀ mẹ́. Dábò sọ̀rọ̀ ọ̀sẹ̀ sùn náà bẹ́ẹ̀ ẹ̀ dáhùn. Jíjọ́ ọlọ́run bá dìde. Wọ́n gba àwé jàre Abdullah wọn ò yìí lọ́dún sọ́yọ́. Ẹ̀rí. Tọ́ wọ́n lè jẹ́ ọlọ́run wa lórí nígbà rẹ̀ ni yìí mùsùlùmí. Ìyá máa ṣàlàyé mùsùlùmí wọ́n yà àzọ̀rọ̀ ní ibi wọ́n tó lé. kalẹ́ńdọ́ fẹ́ rárò jàre fún mi nípa arákùnrin kan. ọ̀dìbàlájà ní àzáhù sí àhìnbẹ́ ti bí kí wọ́n ní ẹ́síkìsì wa kọ́kọ́ kú láàrin wa ní ọ̀sán bẹ́ẹ̀ fàbùlá ìbọn ọ̀sán ìbọn ọ̀daràn. ìdíjọ́ náà wá dó sórí nípa ìwà ń béèrè pé ẹ̀yin mùsùlùmí. kalẹ́ni sí yóò gbà rí jàre àbí tí ó rárò fún mi nípa arákùnrin kan wọ́n ti pé sùtá ẹ̀fọ́ ń ṣe nípa ará ilé ìlú ìjọba ìrìn àmì ọwọ́ lọ ni ìlú ìjíṣẹ́ ọlọ́run kọ́ ló kọ́ lọ́run kóra wọ́n àlékún àlá ahali ìlà ẹ̀rọ. káwí ikú ilé ànábì náà wò pé àbò ṣe ní káwí bẹ́ẹ̀ ọkùsọ̀ lọ ń sọ. ní ọmọ nǹkan kan ní ará ilé ìjọba ìrìn lọ. ìgbàkọ̀dọ̀ sákàrọ̀ lọ́jọ́ ráńpọ̀ mo ti dá ọkọ ọkùnrin kan ọkùnrin tó ń sọ bẹ́ẹ̀ wọn ni sádùn sọ fún wa ìbùdó wọn á pè wọn ti dá ọkọ arákùnrin kan mọ àyèmùtò àléhì ilá kayọ ní ọlọ́ọ̀kú zàkà rẹ̀ kódà ó wà nínú àkọọ́lẹ̀ ní ọ̀rọ̀ yẹn dójó ní abẹ́ òun yìí ọ̀wọ́ nú abẹ́ obìnrin kẹrí láyé o pé wọ́n ní kò sí àwọn ni wọ́n ti máa ń pè. èsì tí gbà yìí. Torí fáwọn kan sọ wípé ó túmọ̀ pé kò síyàwó ní ẹ̀ta lọ́wọ́rà dì sí ọkọ̀ mi lò. Ẹ̀dígẹ́dì rẹ̀ tó lórí mú dáa lè gbé lé náà ní kéèkè síyàwó káì. Lóhun ọmọ bí tóbìnrin bí ń tọ̀. Abẹ́ òun yìí kò ṣiṣẹ́ lára obìnrin kan rí. Ẹ̀wọ̀n tó ń fẹ́ gbọ́ yìí ni pé kò fẹ́ yàwó rí láyé ẹ̀. Àbódẹ̀ ni kinní ní òṣìṣẹ́ ṣùgbọ́n àdíìsì àti kọ́kọ́ àlàyé láti pọ̀sọ̀ fáàmù tẹ́lẹ̀ ìdí ọjọ́ ajútó kìí yẹn ti tẹ́ torí tí ọba ti bẹ̀rẹ̀ ní tí ọmọ ajá rẹ̀ ìyàwó ẹ̀ tó ja ń rẹ̀rì sí ẹni yìí wọ́n ti dá farakùnrin kan pa ìyàwó mi náà kí n kẹ́kẹ́ ń pẹ́ ní ẹ̀ láṣẹ̀yọ̀ rere ní ọmọ ń parí. ọmọ kẹrin yẹn ti kúrò àlà àdé ìlànà yìí. ẹni yìí dá wọlé wá báwọn ará ilé ní adé tó wà pẹ̀lú mi wọ́n ní sàdédé ní sáàdù bin Mu'adh al-Ansari radiyallahu anhu bí yẹn ti dìde nìyẹn ọba ní ilé òtítí ọlọ́run ọba àbírù èmi ò mú ẹ ìyẹn ni pé àwíjàre rẹ máa gbé kúrò. wọ́n tó bá já sí pé ọ̀gbẹ́ni dẹ́ wíyàn yẹn àtọ́lẹ̀ ìbùdó kò bá ìbùdó sàlẹ̀ o tó bá wà nù áwò tó jẹ́ fámìlì tí wà ní ọlọ́mọdé àwọn ìfàwọ́ á bẹ orí ẹ̀ bó ṣe sọ̀rọ̀ yìí máa gé orí rẹ̀ bọ́lẹ̀ wà nǹkan náà mi ní ìkọ́wà nínú ọ̀sọ́gbọ́rọ̀jì wá wà nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ sọ́gbọ́rọ̀jì Amẹ́ríkà náà ìwọ ni ọ̀pá haka ali na bi amurka ba ma ba ni ase lazu da wa yi sami fada ọmọ ọba da ka dìde òun ló di olórí àwọn hazard ẹni eré ìṣòro ìtara mu ó fún kàlù màá o wọn amúrú lọ láti tù mo fún ọ ń bura ó lè pa wàlá àtẹ́kùnrin wàlá àpàtì ó sì lágbára àtàkà wọn ò sẹ́yìn lọ́nà pẹ̀lú ẹ̀rọ náà tó dìde ọ̀rọ̀ yẹn dá wíwíwí lẹ́gbà àwọn jọ mọ ọ̀nkò fún sáré gbogbo àwọn tó ń sáré lọ ọ̀dà yìí ti sẹ́dọ̀ ta ìrọ́lẹ̀ ọ̀rẹ́ pa dàámùrù lọ bọ́lá ń bọ̀rọ̀ àpà ìnìkan mọ́nàfì kì í tó ń sọ́dọ̀ sọ́ba àlè pa mọ́nàfì kìíní ó ń gbìjà mọ́nàfì kìíní ìfọ̀kúràwárọ̀ àṣeyá ìfigagbága fẹ́ máa ṣẹlẹ̀ ìyàwó sọ lọ́sọ̀rọ̀jì níbi tó fi fẹ́ dìjà. ìjíṣẹ́ ọlọ́run sọ láti láti dúró lórí bíbá rẹ̀ nígbà tí ṣẹlẹ̀ yìí ti ń ṣẹlẹ̀. ìjíṣẹ́ ọlọ́run ọ̀yà kò gbò abẹ́rẹ́ sí ní rọ̀ wọ́n ẹni sùúrù tí wọ́n fi dákẹ́. ìjíṣẹ́ ọlọ́run wá dákẹ́ ẹ̀rí ìyàwó àyíṣà ni mo tún sunkún níjọ́ nìyẹn o ìjọ ti gbogbo àwọ̀ tẹ̀ pé lórí ọ̀rọ̀ mi làwọn tàbí ń pèsè ara wọn báyìí àtún sunkún omi tí ò yé máa kán ní ìsìsùn àwọn ọ̀yá àti bàbá mi ń lérò pé ẹkún yìí ó padà fa ẹ̀dọ̀ òun yá lọ́jà mi ní ẹ̀dọ̀ wọ́n ní láàrin ìgbà táwọn méjèèjì jókòó sí wọ́n sì ń sunkún ìyá àtàrà mi. Bóbìnrin kan náà àwọn àmúsọ̀ bó ti gba yọ̀ọ̀dá nìyẹn, bá yọ̀ọ̀dá. Òun náà wọlé báyìí, òun náà bá ń bá bí sunkún. Wọ́n ní láàrin ìgbà tá a wà lórí ìtìsí, lóbi tí ọlọ́run ti wọlé bá wa nìyẹn. Sallallahu alaihi wasallam. Ọ̀sálámà, ìjòkó. Ìyá wa ń kà mí, ti ní ọ̀. ìlànà ìlànà lábẹ́ ìgbà táwọn yẹn ń sọ̀sọ̀ kó sọ pé wọ́n sọ ni oṣù kan sì ti pé wọ́n á yọ sọ̀kalẹ̀ ń pa mi. ìyàwó àmìṣà ni mo ti sọ lọ́nà sọ pé ashhadu an la ilaha illallah ó tún bá fẹ́ ṣẹlẹ̀ ní ọ. وأشهد أن محمدا عبده ورسوله. أنتم بعد الغيب wọn ti gbólóhùn ní báyìí nígbà tó kù wọn sọ àmọ́ bá a dùn lẹ́yìn ìgbà yìí yá àyìnṣà tù èrè àyìnṣà àyìnṣà ìwọ kọlíbà ládà ní àǹkì kẹta wọ kẹta lẹ́yìn oṣù mẹ́fà ó ti gbọ́dọ̀ mi nípa rẹ̀ nǹkan báyìí báyìí nǹkú ti bẹ̀rẹ̀ ata tó o bá jẹ́ ẹni tó mọ́ ọ̀pọ̀ yorùbá gbé òfin lọ lọ́wọ́ máa fọ ẹ mọ́ wọ́n ń kún ti alimamu ti di zambi tó o bá kójọ pẹ̀lẹ́sẹ̀ tó kékeré la wá foríjì ọlọ́run ọmọ tó di ilé mo tó o nítorí àlàkí rẹ̀ má wáyé máa wà ìnàlẹ̀ àbúdá ìgbà ìtàwọn fàbí zambi nítorí pé ẹrú ni tó bá ti jẹ́wọ́ ẹ̀sẹ̀ ọmọ táà ó ti ronú síwádà sàmà ọmọ àfààní ọmọ àgbà tó ti wà rẹ. ìyàwó ayé sàmì àti ẹ̀kọ́ wà náwó mi ètò ìṣẹ́ ọlọ́run kú dálẹ̀ yìí tún lè. ó bá sọ̀rọ̀ mi ọ̀bá sì tún mú o. ọlá ìyá ní wọ́n tó ìṣẹ́ ọlọ́run parí ọ̀rọ̀ tó sọ tán. Ah! ọlá kọ̀dá wáyé. bí omi jẹ́ ṣe gbé nìyẹn ìfẹ́ fúnra mi kan máa ń kọ́ta lójú mi wọ́n sọ fún bàbá mi pẹ́tọ̀ àlá ibi ń sojú yín lè jẹ́ ọlọ́run fún sọ́wọ́n fún sọ́wọ́n ajibu anyi rọ̀súlà láàyè ayé ní fkc ẹ sọ̀rọ̀ ọmọ tí wọ́n jẹ́ èyí tó wí lákọ̀ọ́kọ́ yẹn mọ́tò ọ̀pọ̀lá wọ́n bàbá wa sọ ní pé wọ́n lọ rẹ̀ wọ́n àdìrí wọn àkúrò Rasulillah ọmọ mi ìmọ̀ ní sọ̀fọ́ ìdíṣẹ́ ọ̀rọ̀ ọ̀dà àwọn ọ̀dà ẹ̀mọ̀ fẹ́ sọ àbí wọ́n bá sọ fún àmì pé àjíbí ní Rasulillah ọ̀mí ẹ̀tù ìdíṣẹ́ ọlọ́run pẹ̀lú ohun tí ń sọ ẹ sáàmù ọ̀rọ̀ ọmọdé ẹbí ọ̀rẹ́ ìyá náà bá fi sọ fún àbá sọ pé wọ́n wà wọ́n á dìrí ìmí ọmọ máa kúrú ní ọ̀sán ní ìlànà kí ló sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ìyàwó àyíká ni ọlọ́ọ̀dì ọ̀kọ̀dà ọ̀rọ̀ mọ̀ mọ̀ àmọ̀ dájú nígbà yìí náà gbóró ọ̀rọ̀ yìí ó fi wá rin ilẹ̀ fẹ́mi abẹ́gbọ́ fẹ́ǹsọ ẹ̀sìn ìgbà lódodo tí wọ́n bá kúkú sọ fún yín lónìí tí mo mọ́ ọlọ́run ti mọ̀ pé mọ́mọ́ ẹ̀ nígbà mi lódodo ṣùgbọ́n ní jẹ́wọ́ bí amòrí wọ́lọ́ọ̀hì àìlọ́ àbí wọ́lọ́ọ̀hì àìlọ́ àbí mi ní bùbárí yà ọlọ́run mọ̀ ìwé mọ́mọ́ ń bí pàlàpàlà yà sáré ìyá ní ní àpẹẹrẹ bàbá Yusuf ọ̀sọ́gbọ̀n jẹ̀yìn àṣetọ́rọ̀ bá dojú ẹ̀ wọ́n sunkún sunkún omi ọ̀wá bá padà ọ̀rọ̀ ti lé o ti lé dojú ẹ̀ báyìí ọ̀sọ́gbọ̀n jẹ̀yìn ọlọ́ọ̀rọ̀ ìmọ̀ọ́sẹ̀ àánú àlàmọ́ tẹ́síkú ọ̀nà ìyáni àjùlẹ̀ mo yíra bó báyìí mo ti gbé lílẹ̀ lórí ibùsùn mi ó ní mo sì gbàmọ̀dájú kíkẹ́ ni mímọ́ ni mímọ́ ọlọ́run sì pọ̀ mímọ́ ṣùgbọ́n mi ò wá lérò pé nítorí mi àyà kọ̀ọ̀rá ni wọ́n máa sọ kalẹ̀ táwọn èèyàn máa kí títí ayérayé kí n ò níbẹ̀ nítorí pé mo wò kíkà ni mí ìyẹn ọmọ kékeré ọmọdé a ni mí gba ọ̀sẹ̀lẹ̀ yá àbó mi nítorí mi ni kọ̀ọ̀rá ni wọ́n máa sọ kalẹ̀ táwọn èèyàn máa kà títí ayérayé ti wò bẹ́ẹ̀ ṣùgbọ́n sáà rẹ̀ kàn fẹ́ ìṣẹ̀lẹ̀ ẹsẹ́ni mímọ́ ni mí kọ́lọ́wọ́n fi hàn nẹ́bì lójú rẹ̀ ìyàwó rẹ̀ ṣàfẹ́wó ọ̀lẹ̀ ìyá ní ọwọ́ lọ́ọ̀rẹ̀ ìṣiṣẹ́ ọlọ́run fẹ́ má ti gbèrò àti ìdílé bí ọwà ọ̀fẹ́ sì jáde àti kájọ sọ wípé ẹnì kẹ́kẹ́ ò tí ì jáde kó nulẹ̀ yẹn fún àwọn tó wà kálẹ̀ yọ yẹn àgbóbìnrin kẹjọ kò tí ì fi máa sunkún tẹ́lẹ̀ torí di pé àyà sọ̀kalẹ̀ sáfẹ́mi sọ̀rọ̀ irú ohun tí máa ń gbà mú nípa pé sísèsì rẹ̀ máa ṣéǹjì ọtún ṣéǹjì àsìkò ọyẹ́ ni ṣùgbọ́n òógùn ní jáde lára òṣìṣẹ́ ọlọ́pàá òógùn yẹn kí wọ́n ń kọ́ yẹrẹyẹrẹ bíi gold gbóògùn yẹn ti rí nìyẹn títí ayé àyà ti sọ̀kalẹ̀ gan ìgbà tó wá di pé kínní nì lọ ayé àti sọ̀kalẹ̀ gan òjíṣẹ́ ọlọ́run wà rẹ́rìn àkọ́kọ́ gbólóhùn tó sọ náà ni pé àǹṣìrí ìyá àìṣàtù ìrẹ́ àìṣàtù kò rí rẹ̀ o. amọ̀lọ̀ àzọ̀wọ̀jẹ́lì ọ̀dìbàbọ̀ àti wọ́n bá jẹ́ ń pa ti aláwọ̀ ọlọ́run ti fọ ọmọ pé ìsàfẹ́wò ní ìyáàdì wa sọ fún mi pé kú ní ilé yìí ìyá wa ní ọ̀sẹ̀ wa bẹ̀rẹ̀ ìjà tí wọ́n báyìí wọ́n ní mo fi àwọn sọ wípé lọ́ọ́ dìde bá nẹ́bí ọ̀kúrútù wọn ni ẹ̀ kílẹ̀wì gbọ́ dáadáa wọ́n lọ àfọlọ́gbà káàkùn ilé yìí o kì ní lọ́ọ́ dìde bá wọlá ahmadu ilọlọ azọjàl mi ní dúpẹ́ fẹ́ni kẹjọ lọ́wọ́ wọ́n lè ní àgbàlá bàrọ́ àti o wọ́n lọ sọ ìmọ́tótó mi kalẹ̀ ẹ̀dá kan tàlọ́wọ́ sọ kalẹ̀ fún inú gbà ń bí ya lọ́wọ́ wọ́n ní bọ́lá wọn fi sọ àyà yẹn kalẹ̀ nìyẹn àyà náà ẹ̀jẹ̀ àgbọ̀ àyà mẹ́wàá akọ́tò lè bá kàyà yẹn kakọ́ yẹ ju gbogbo ah, ìbẹ̀rẹ̀ yìí. Sọ wọ́n ní ìgbà tó wá di báyà mẹ́wàá wáyà ń sọ kalẹ̀ nípa àwọn tó tóbi. Àwọn tó sì dín lọ́dì ọlọ́rọ̀ ayé. Ó jẹ́ ní tí máa ń sè náà fún mẹ́sàn. Ó sáàsà. Nítorí pé fámìlì ẹ̀ ni òtòsí ẹ̀ ní mẹ́sàn yà. Ẹ má jẹ́ àyàfọ́, ó mú mọ́sàn òun ló dé káyíṣà àti ẹ̀kọ́ kékeré kẹ́sìlẹ̀ ń bàbá ṣe wà lọ́wọ́ ọ̀yìn ọ̀pọ̀lọpọ̀ láwùn fi kú wà lè ṣe a wáyé mi mi ìtún náwó fún mísọ̀ mọ́dà lẹ́sí kọ́dà lè àáṣà lẹ́yìn sọkútọ̀ tó ti kọ́ńkọ́ ọmọ mi káṣẹ́wó lọ́mọ mi ọlọ́run wá sáyà kalẹ̀ fún mi náà padà débẹ̀ ọláyà tẹ́lẹ̀ olùkọ́jú ní gbọmọ sáà ẹni tó lọ́lá tó nígbà láyà àríṣìkì kó má búra ẹni yóò tún kó lè kó lù bá ò ní fún alásùnmọ́ tó mọ̀ máa fún tẹ́lẹ̀ má ṣe bẹ́ẹ̀ àlàáfíà fìbú náà ń jẹ́ kí ọmọ ọ̀gbìnlẹ́kù ẹ̀yìn náà níbẹ̀ kọ́ lọ́n forí bí ní ọjọ́ ọlọ́run ní à mọ fà forí jẹ́ ọlọ́run orí pé wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀tí wọ́n lọ ìdí ìlà ọ̀hìnbó àjẹkọ̀rọ̀lọ́hùlí nífẹ̀ẹ́ kọ́ lọ́n forí jì náà bá ti wá bẹ̀rẹ̀ sí máa ná ogun padà sí ìyàwó àyíṣà ọ̀dì ọlọ́run gbọ́dọ̀ àdìhà wọn ni òjíṣẹ́ ọlọ́run sọlá rẹ̀ sọlá ó ń gbé sáyẹ́dà gbòòrè rẹ̀ ìtòjá nípa ìṣesí mi kí ìwọlé ẹ̀ mọ̀ nǹkan àtẹ̀lé rẹ̀ zainab ṣé àfẹ́ bá jẹ́ yìí ni opportunity ti tó yìí ẹ̀yin olórogún ó fi ẹ̀mí náà mọ̀ pé mo lè ti gbára fẹ́ wá láti jọ làwọn èèyàn ti ń lọ ijú ẹ ti ṣèyàwó ní tún ti ń lọ bí kẹ́gbàdà. aláìyí kò dáa ọ ẹjá lọ bẹ̀rù ọlọ́run o ẹ̀yin obìnrin tó rí pé ìyá ni àtàrọ kọ́ọ̀nà ẹ máa ń retí àwọn tá a sì máa ń jarẹ́ àwọn ò ní sọ̀rọ̀ ó sì lè má jẹ jarẹ́ gan kí ẹ̀jẹ̀ fi mọ bó lórí ẹ̀ sí pé sí kúrò rẹ̀ pé ni àbórè òpin tó lẹ́sìn àbò lẹ́sìn tó nímọ̀ àbò òdìmọ̀ ẹni ọlọ́run ní àbí ìsẹni ọlọ́run tẹ́wọ̀n pé náà ló dé kó ti di ọlọ́run náà bí zainab léèrè ìgbẹ́ kí ni wọ́n náà mọ̀ nípa àárín ìrẹ́ zainab ẹgbẹ́ kí ni zainab sọ àbí kí ló rí zainab nílò òtítọ́ ọlọ́run láti ní sọmọ àyẹ̀wò bá sọ́rí kí tí ìgbọ́rọ̀ tèmi ní máa ojú ìrìnà máa ní owó òkú mímọ̀ kẹ́kẹ́ kẹ́rí àwọn orogún nìyàn mímọ̀ kẹ́kẹ́ nípa àyíṣà jù rere lọ àyíṣà ní kẹ́sì bá wẹ́n tí ń sọ̀rọ̀ ni ó kánátìtù sàmì ní àwọn onígbàgbà mi wọ gbàgbà mi fi gbàgbàgà ní àdúrájì tẹ̀lé àwọn obìnrin kan bí wọ́n máa ń fi gbàgbàgà ọgbà àwọn ah, jẹ́rí rẹ wọ́n náà ti lọ wọ́ọ́rù tìsálẹ̀ ti kéjì rẹ àwọn obìnrin kan bí obìnrin mi ò rún kálí wọ́n kẹ báyà mọ̀ báyà wọ́n jọ máa sọ ní yọ́wọ́ orú ìsàlẹ̀ títọ̀ fún ẹwọ́ káà ah, ti mọ̀ náà ah, ah, ló wà tẹ kéjì rẹ̀ yìí náà ẹni tí máa ń bá mi wọ ni máa ń bá mi fi gbágbága náà ìyàwó rẹ̀ ọlọ́run wa sọ zainab bilwara ó ní àtàjẹ àtúnwòrò yìí tí a wá ń ṣàfihàn kan ní fẹ́ ó ní ìwà àtàjẹ àmì ó sọ àṣìbìnà bíi dùdà àwọn àmàjà òun náà wà ní àwọn tó parẹ́. كون يقول سنارا في بروي ابن شهاب رحمه الله كون بيتيارا àwọn èèyàn yìí parí sí ní ẹ̀rọ ìmọ̀ Bukhari sí hadith ìjáde fún sahihu àti Muslim ìmọ̀ sahihu wọn ọjọ́ tí lọ a wà tẹ́ wà mú àyà ìwà ṣùgbọ́n ó ti kọ́ sípò kí a rí àyà ìparí ọkàn máa dàbí pé àti nǹkan kan rárá ní afẹ́fẹ́ omi díẹ̀ níbẹ̀. ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n wá sọ fún wa pé ìròyìn lẹ́dí nàìjíríà wọn nílẹ̀ ìfẹ́ wọn súbà sọ ọ́ nínú láta sábọ̀ ohun ìṣàrọ̀ rẹ̀ bàlẹ́ gbogbo àṣàyè ìrọ̀lẹ́ ìdàgbọ́n ọlọ́run dáadáa ju àwọn ẹni tí wọ́n mú irọ́ wá tí wọ́n dáadáa pààrọ̀ nípa ìyàwó àìṣà àwọn ṣúgbà tí wọ́n jàmá ni wọ́n láàrin dáadáa owó ìṣàrọ̀rọ̀ mi ẹ̀yin fámílà bákẹ́rì ẹ má wò fáburú ló jẹ́ fún yín bá ń mú ọkọ̀ ìrọ̀lá kan oore ló jẹ́ fún yín níyìn ayé àti níjọ́ gbẹ̀dà lọ́kẹ́yàmà nítorí pé lè sáàdù síbi ẹ̀ǹfẹ̀ dúníyà ahọ́n òtítọ́ láyé ni àgbéga nínú pòlíjọ́ gbéga ìyáàmọ̀ ìfihàn lọ́jọ́ fún yín pẹ̀lú bọ́lọ́run bá ṣe pàtàkì àárín ìṣá omi ìmọ̀kìnrin nípa ìfọ́lọ́run ọba subhanahu wa ta'ala ọ̀sọ̀ ìmọ́tótó rẹ̀ kalẹ̀ nínú àlùfáà ní alákọ̀ọ́lé kìí tó jáde pé láyé sí ìlú bá tó lómi bẹ́ẹ̀ ẹ̀rẹ́ yìí ìdájọ́ òní kan nígbà tánẹ́bí wà láyé wọ̀lá mìíràn kan ló fi àtìgbà tí ó sàtẹ́bí láyé mọ́ nítorí bẹ́ẹ̀ ló fi jẹ́ iṣẹ́ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma nígbà tó lọ wọlé bá ìyàwó Aisha radiyallahu anha wọ́n ti fẹ́ jáde láyé wọ́n sọ fún ìyàwó pé àbùsírí Aisha máa dùnnú fa záwùjá tọ̀rọ̀ sóró léláàyè nítorí pé ìyàwó òjíṣẹ́ ọlọ́run ní ẹ́ one ọ̀kánà yọ̀hẹ́ búkì tún nìyẹn àlẹ́lẹ́ tó ní fẹ́rẹ́ three wọlámú ẹ̀sà záwájú bí tọ́n bẹ̀rọ̀kì kò fẹ́ ọmọge kan yàtọ̀ sí ẹ four wà á ń dálà bàárọ̀ àtàkà mìíràn sàmáì ọwọ́ aṣọ ìmọ́tótó rẹ̀ pé sálágbèrè ọsọ ọ̀kalẹ̀ láti sámà lọ́wọ́ ní aláwọn ẹni tí wọ́n múrọ́ wá jàmáà ká láàrin yín ni látàṣàbò òṣàrọ̀ lásán ẹ̀yin ará ilé àbùbákiri ẹni ìlérò fáburú ló jẹ́ fún yín bẹ́ẹ̀ hùwà káyọ̀rọ̀ lásán bí kò sí kó orí lọ́jọ́ fún yín lèkó lé mọ́rẹ̀ ẹ̀rọ ìníhùn ọ̀sìkátà bàmílà ilẹ̀ èsì ìkọ̀ọ̀kan náà àwọn ọ̀pààrọ̀ yẹn tí wọ́n lẹ́kọ̀ọ́ sí lọ́mọ ìyàwó àárín ìṣàròjì aláwọ̀dàlẹ̀ àdìyà ìkọ̀ọ̀kan ní wọn pátá kí ló ní ìpín wọn tí ó gbé nínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wọn sì nípin nínú ìyà ni ọ̀lẹ́dẹ́ táwa ńlá kì bọ́rọ̀ bọ́rọ̀ ẹni tó wá la ọ̀rọ̀ nìbọn tó ti kó wí kọ́rọ̀ yẹn jọ òun ní kọ́rọ̀ yẹn jọ ní ọ̀ọ́ká òfin kọ́mọ̀ láwùjọ kíkì Abdullahi bó lọ́wọ́ lẹ́yìn bó sàlù làwọ adábọ̀ nàárí kẹ tayọ tí wọ́n fún lẹ́gbàá tọ́dù gbogbo àwọn sì ní ẹjẹ gbá sí wọn ṣùgbọ́n òun fi ọ̀rọ̀ ẹjẹ gbá lọ wọ́n á fún lẹ́gbàá wọ́n mọ̀ dànù lára ẹni ìyà tó tóbi gbáà ní ọ̀jẹ̀ Abdullahi bó lọ́wọ́ lẹ́yìn bó sàlù lórí àdáparọ́ tó pamọ́ ìyàwó àìṣà ọdí ọlọ́dún àdíhà ọba ahùlọ́hù ọlàánà ẹ̀rí kọ́lọ̀kọ́ bá bójú ẹ̀ so eléyìí òun ní ìpínlẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìyàlọ́wọ́ àìṣà ọdí ọlọ́dún á fi àyè ìbéèrè ilẹ̀ tọ́lọ́gbẹ̀ẹ́ lórí máa gbé irọ́ káàkiri ọlọ́run fẹ́ káwọn ènìyàn lẹ́kọ̀ọ́ pé á odidi ni ọ tó ẹjá tó ń bí ẹyọ kan yẹn náà ṣáà lọ sí fáwọn ọlọ́run ọ̀hún bí ìjọba lọ́yọ̀ àìyá ẹ̀sìn ìfúkàtúwò rí.